Ẹ kú ilé o, ẹ̀yin àyànfẹ́ mi níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Àdúrà mi sí yín lónìí wípé etí yín ò ní di, bẹ́ẹ̀ sì ni ojú yín ò ní fọ́ láṣẹ Èdùmàrè. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí YouTube channel wa rèé, a yín kẹ́ subscribe sórí YouTube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà. Lónìí, ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa fíìmù Àlùfáà Ìjọ Reverend Ta ni òṣèré tí ẹ̀yin nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù àlùfáà ìjọ Reverend? Ẹ fi ìdáhùn yín sábẹ́ fídíò yìí. Kí ni ìdí tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí? Àti wípé kí ni èròǹgbà yín gan lórí fíìmù yìí? Ẹ ti àtẹ̀ránṣẹ́ yín sábẹ́ fídíò yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí YouTube channel wa rèé, a rọ̀ yín kẹ́ subscribe sórí YouTube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti tó ń bọ̀ lọ́nà. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa.